الله من الشيطان الرجيم فقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المرابع من قبل فقالت إيه هل أدلكم على أهل بيت يكفلونه لكم هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حقا ولتعلم أن وعد الله حقا ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فركزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مذل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد وما تريد أن تكون من المصلحين إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته Ẹgbẹ́ fún ọlọ́run ọba, alhamdulillah. Ọlọ́run ọba tí tún ṣẹ́wà kò táyé, tó tún fún wa lálàáfíà, rẹ̀ ṣe ìmáni kò tó alára. Jẹ́ kí á dìje ńlẹ̀ ní ojúmọ́ ọ̀tọ̀ ní láti wá ṣèjọsìn. Ètò jẹ́ ìjọsìn tó lẹ́rìí, ètò jẹ́ ìjọsìn tọ́lọ́wọ́n bá dìídì ní kí a máa ṣe tí kì í ṣe àwa ní ìjọsìn bẹ̀rẹ̀ látorí ẹ̀ ti bẹ̀rẹ̀ tipẹ́ látorí àwọn ẹni tí ọlọ́wọ́n bá kọ́kọ́ dá sórí ilé ayé yìí kódà tó fi lórí ẹni tí à ń sọ̀tàn rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ inú kíkí ní sọ́rọ̀tù tó ha wọ́n bá sọ bẹ́ẹ̀ náà fún ànábìwá mọ́sá náà àlùwà ákìmí sọ̀lá àtàlẹ̀ fìkìrì máa kírun láti máa fi ṣiṣẹ́ sìn fún mi ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn ń tọ́ka sí wípé irun kíkí lórí ilé ayé kò ṣẹ̀ṣẹ̀ dé lásìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ gan-an tọ́lọ́wọ́n bá ti fi lọ́lẹ̀ fáwọn ẹ̀dá oúnjẹ ní ìjọsìn kan gbòógì ó ṣe ṣàkàwé rẹ̀ wípé ìlànà ìjọsìn rẹ̀ lóòótọ́ o ilé ìkọjá eré àdéré fà báwàdà o ilé ìkọjá ìdẹ́rùbà àwọn èèyàn o ìpínlẹ̀mí ń pè lẹ́sìn lọ́dọ̀ tí wọ́n tó fi ń dẹ́rùbà àwọn èèyàn ni ilé ìkọjá ìrégbè lásán o ìrun kíké ìlànà ìjọsìn ìtọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ fún gbogbo ẹ̀dá ni wọn làwọn wá sórí eré àdéré ṣe láàárọ̀ yìí téèyàn bá wá ṣe léyìí kí nìyẹn wá fẹ́ rò pé òun ṣe. adúpẹ́ fúláwọn bá tó tẹ́ wa tó ṣàánú wa jẹ́ ká láǹfààní àti rí irú oríire léyìí ṣe. بنعمة ربي لا بما كسبت يدي ولا بالتراث إنني متشاكر ولا بالتراب إنني متشاكر bìnìcìmàtì rọ́bì pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú òkè rẹ̀ làwa fi wà lójú ọ̀nà. bìnìcìmàtì rọ́bì. kẹ́ni tó mọ̀nà má ṣe fáàrí. Kúmọ̀ rẹ̀ ni tí ó mọ̀nà gẹ́gẹ́ bí ọ̀dẹ̀. Ìní ìmá ti rọ̀tí. Ìtawà láǹfààní àti ríṣe yìí, ìjẹ́ ọlọ́run ọba lórí ìjọba. Láàbí máa kásábà ti ẹ̀dẹ̀. Kí ṣe pé torí pé àwọn òbí wa jẹ́ Mùsùlùmí la fi láǹfààní àti rírọ opportunity pa wà lójú ọ̀nà báyìí. Láàbí máa kásábà ti ẹ̀dẹ̀ àkàìmáyé ọmọ mùsùlùmí àkàìmáyé ọmọ àfáà ní ìpápàá tó jẹ́ sí pé àwọn ìṣẹ̀ tún náà fà náà ti sí lọ́n bá wa ṣe ń náà. láàbí máa kásàmà tìyàdí. kì í ṣe mímọ̀ ṣe wa o pàápàá tá a bá wọ báyé ṣe dà lónìí ó ti rí bẹ́ẹ̀ lánàá tí wọ́n á burú sí ojoojúmọ́ tọ́lọ́ wọn bá ti sọ fún wa nínú al pé àwọn kan gbé nǹkan kan dání wọ́n dẹ̀ tí wọ́n gbé dání ó pàǹdà wọ́n dẹ̀ ní ilé ọ̀ríjínà أبن وقالت اليهود والنصارى وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء الله أكبر ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá tó sí ní kìmí tó yìí aláwọn jíù àwọn alátẹwọ́ wọ́n dẹ̀ máa wá sákò ara wọn wọ́n ní àwọn jù àmà ní lẹ́sọ̀tí ní sọ́rọ̀ aláṣẹ. aláṣẹ yìí. wọ́n ní àwọn nàṣọ́rọ̀ ní kàkàjáre àwọn òṣèlójú ọ̀nà. ọ̀kọ́lá ti nà sọ̀rọ̀ lẹ́sọ̀tí ọ̀rọ̀dù aláṣẹ yìí. àwọn nàṣọ́rọ̀ náà máa ní àwọn jù náà òṣèlójú ọ̀nà. àwọn méjèèjì láparapọ̀ wọn. wọ́n لا يدخل الجنة إلا من كان هودا أو نصارى الله أكبر àwọn táwa ń dá àmúta ń bẹ lọ́wọ́ lórí wọn táà ń ṣe wá sí pé kí wọ́n lè máa gbọ́ kí wọ́n lè yé padà. wa qalatil yahudu laysatin nasara ala shay'in wa qalatin nasara laysatil yahudu ala shay'in wa hum yatluna al-kitaba kadhalika qala alladhina la ya'lamuna mithla qawlihim. والله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه أختلفون الله أكبر Ọlọ́run ní ọ̀rọ̀ táwọn Yẹ̀húdí àtàwọn ọ̀sọ́rọ̀ ń sọ yìí. Wà á hóyà tí ló ń ná àlùkìtà. Wọ́n dẹ̀ ń kàwé òfin ọ̀. Wọ́n mọ̀ pé ń tàn ànábì tọ́lọ́ ọ̀rọ̀ wa sáyé wá ṣe ní Ìsìláàmù. Kàdáàlì kakọ́ lálàbí nàlá yàlámúnà mísílá kọ́ọ̀lì hìn. Kàdáàlì kakọ́ lálàbí nàlá yàlámúnà mísílá kọ́ọ̀lì hìn. Mísílá hìn. Àwọn tí ò mọ Ọlọ́run bíi tiwọn àwọn tí ò sí lójú ọ̀nà bíi tiwọn irun táwọn náà sọ ilé àwọn náà máa wí o. ọ̀hún ya ṣàkóso bẹ̀yìn náà hàn ìyàwó. kódà àwọn mi àti máa sọ fún pé táwọn ń ṣe yẹ ọ̀run mi là ọ̀run ló ẹni tó fẹ́ là ẹ má dájọ́ fẹ́ nìkan ìjà ọlọ́run ò ṣeé ké tẹ́wá ti ń gbọ́ ìjà ọlọ́run ò ṣeé ké ọ̀rọ̀ ẹni tí ò mọ̀ tó wá ṣe láyé ni. torí pé sọ́lọ́run bá dájà á lẹ̀ sáà ń gbé ni. كذلك قال الذين لا يعلمون مثل قولهم ọlọ́run ní orí ilé iná àwọn ilé iná máa wí. Wallahu yahkumu bainahum yawm al-qiyamah. ṣùgbọ́n wọn lọ́wọ́n bá dájọ́ láàárín àwọn ẹ̀dá ń jọ̀gbìn àlàkàyà àmà. Bima kanu fihi yakhtalifun. níbi ń sáwọn èèyàn ń yapa ẹnu lé lórí. Bima kanu fihi yakhtalifun. níbi pé ìdọ́lọ́wọ́n bá bímọ àdúgbò bí ìdájọ́ ń bọ̀. bìnìrìmá ti rọ bí. àlàyé ti wà ńlẹ̀ ìdájọ́ ti wà ńlẹ̀ pé kò bí. ṣùgbọ́n àwọn tí wọ́n tún ṣe ń ta kókó bí ń bó bá dàlẹ̀ kìyàmà wọn á rí ìdájọ́. náà bàbá ń ṣe ń ṣe láàjú àńlẹ̀ yorùbá fún wa wípé ọlọ́mọṣú aládọ́run mò ń tọ́. ètò dáadọ̀ fún ọ̀yàn ni kéèyàn dóòótọ́ mọ̀ látàyè. ọ̀nà wọ́n á rí nǹkan pẹ̀lú òótọ́ àní wọ́n tẹ̀sí máa ní láì jẹ́ dẹ́kọ́lá lè jẹ́ nẹ́ta ilẹ̀ àmàǹkánà húdà kọ́ńdà sọ̀rọ̀ ẹwáyà yìí jáde tílíkà àmàníjìhùn kọ́rọ́ tẹ́lẹ̀ àyà tílíkà àmàníjìhùn wọ́n láwọn ni wọ́n máa ní láì jẹ́ dẹ́kọ́lá lè jẹ́ nà ilẹ̀ àmàǹkánà húdà kọ́ńdà يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم تلك أمانيهم ọlọ́run ni wọ́n máa wí lẹ́nu wípé ẹnìkan níwọ̀ jọba àrùn. ìlànà kan náà hùdá. àfikọ́ jẹ́ jù àwọn àfọ̀rọ̀. àbí kẹ̀kọ́ pàtẹ́wọ́ àpasojú délẹ̀. àwọn àfọ̀rọ̀. wọ́n ní tí o bá ti fi lè gbà bẹ́ẹ̀ lánàá pẹ̀lú wọ̀jọba ọ̀run. jẹ́nà dàdíkà àmà ní ìyọ̀ hàn. ẹgbẹ́ tìtọ́ lọ́wọ́ bá ń fún àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ilé nínú alukur'an. ìlẹ̀kà àmà ní ìyọ̀ hàn. ṣé ṣé àlìjọ́nù bàbá ńlá wọn ni àbí ti sáà ní. ìlẹ̀kà àmà ní ìyọ̀ hàn. níbo ni wọ́n ti gbọ́ ilé ìta ń sọ fún wọn. ìlẹ̀kà àmà ní ìyọ̀ hàn. Ọlá ní èrò tí ò wọlé ni wọ́n ní ẹ sọ fún ọ pé ẹ̀yà ẹ wá fún wa ní ẹ̀rí. Hatu burhanakum. Ẹ̀mẹ́ evidence wa. Hatu burhanakum. Èyí tó fẹ́ sọ fún wa wípé ẹni bá ti ń ṣe Jù àtẹni bá ti ń ṣe kò ní ẹja rẹ̀ rí rẹ̀. qul hatu burhanakum in kuntum sadiqin. tó bá ní òótọ́ lẹ́yìn bá ń sọ sẹ́rí kó yẹ káwa dúpọ̀ àwọn tọ́lọ̀ ń bá ní kọ́. láàbì máa kásábà àdìẹ bí. kì í ṣe bóyá in fact mi gbọ́dọ̀ máa mọ̀nà kò sẹ́ni kan tó tó máa bọ́ rẹ̀ báyà bẹ́ẹ̀ tó ní ìgbọ́dọ̀ máa mọ́. làbí máa ka sàpàtì ẹ̀ ní. kọ́dà ọjọ́ náà ta wáyé náà gan àìmọye wa náà ni o ti forí sanko lọ́ngbà kan àwọn oríṣiríṣi àwọn òde bíjà ògùn òlíjì nǹkan kan. làbí máa ka sàpàtì ẹ̀ ní. nígbà tí òye kó wá sí ẹ̀ náà ṣe àrùkù náà ṣe àṣẹ́sìn náà ni. Tọ́lọ́mbọ́ wá ní kí súnà yé èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìsìláàmù. Ìní ìmọ̀ ti rọ́bí láti máa kàṣàbà díẹ̀ ní ìwàlá dé ní rọ̀bí náà ní mútàṣá kìrọ̀. À ń fẹ́lẹ́ ìdúpẹ́ fọ́lọ́run. Láti rọ̀bí náà ní mútàṣá kìrọ̀. A ń yin Ọlọ́run. Alhamdulillah. Kò síbi tí èèyàn wà tí ò ní máa rò pé bẹ̀lú tí a jù. Ṣùgbọ́n ẹni tó wà lójú ọ̀nà ṣe níbẹ̀ máa kó oríire o tí ò ní jàlẹ̀ kí á máa kíyàn tó wá rí pé mo dẹ̀rù pé bí mo wà yìí ló o àṣepé rọ́lá ni ìyẹn ni ọlọ́run máa ṣe wá ní tọ́ ó ti ké àwa báyìí gbogbo àwọn ẹni tó kù lórí ilẹ̀ ayé tó jẹ́ ọ̀nà òdodo yóò iye àwọn èèyàn kún kọ́ lójoojúmọ́ ojoojúmọ́ làwọn ojoojúmọ́ ọ̀nà àwọn èèyàn rí fàtí nínú islam áfíríkà sọ gbọ́dọ̀ wọn kàn fàtí kò wọlé àwọn èèyàn wọ́n padà sínú ẹ̀sìn wọn tí ń ṣe ẹ̀sìn ìpìlẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá kúrò nínú islam kí ló di nǹkan mi kí ló ṣe yẹn ó kàn fàtí ṣe ẹ̀sìn rí báyìí ó fẹ́ yìnrìn padà sínú kófòrò ṣùgbọ́n yà wà nínú kófòrò tẹ́lẹ̀ kò tètè tají lọ́lọ́mbà la ojú rẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́wọ́n ah, kíra wá ń ṣe ń bì ah, ọlọ́run tó dá yàtọ̀ ọ̀run lèmi ni wọ́n ní ká máa ṣe ní mi máa èmi ọ̀mọ̀ pé kan nínú wọn náà ni àwọn èèyàn ń padà sínú ẹ̀sìn wọn ìpìlẹ̀ tí ṣe tùsílà àwọn àmì ọlọ́run kó má jẹ́ káwà rápadà sí àbúrútà àti máa kó onú ẹ̀ àwọn tí ò tí ì mọ́nà kọlọ́n kó má ṣẹ̀bà wa dá wọn padà sójú ọ̀nà wọn alájọ kan tọ́lọ́ wọn tọ́rọ alẹ́kùn aláwọ̀lọ́wọ́ fún anábẹ́ Muhammad sallallahu alaihi wa kó jẹ́má nípa ìtàn ìpìtà ayé ànábì ọlọ́run kan nínú àwọn ànábì ọlọ́run ilé tí ó láàkùn láka lórí ilẹ̀ ayé tí a mọ̀ sí nàbíjọ́láhi Mùsá alayhi salatu wassalam ìkan gbòógì ni nínú àwọn ànábì ọlọ́run bá ṣe sọ fún wa náà sẹ́yìn ẹni tó ti jẹ́ ká nínú Al-Qur'ani yìí tóun fi máa ń mọ̀ ọmọ pàtàn àwọn ẹni eré tó ti lọ fún wa wọ́n tún parí nínú sọ́rọ̀tò Yusuf wọ́n lè sọ́rí sísan fún máa mọ́ àmà sọ àwọn ìtàn ẹni eré yìí fún wa ó lóun sọ̀tàn yìí fún wa kábà lè tara rẹ̀ náà tún kẹ́kọ̀ọ́ kíkọ́ wa náà balẹ̀ máa rántí báwọn ènìyàn ṣe lu ayé tí wọ́n kú láyé tó fi di nítorúkọ wọn náà ṣẹ́kù lónìí tó ti pa àwọn náà sì parẹ́ tó tún wá rí ayé lò sílẹ̀ tó rẹ̀ palẹ̀ máa ṣe fọ́rùn ọlọ́run àwọn àdítọ̀ òfin sọ̀tàn àwọn ọlọ́run fún ààrẹ o nípa rẹ̀ sọ́rọ̀tù yóò sọ لقد كان في قصصهم عبرة لأولي الألباب ọlọ́run ní níbi ìtàn àwọn ẹni eré tí wọ́n ti lọ yìí àìbẹ̀rọ̀ àríwò yìí wà ń bẹ̀ o àríkọ́gbọ́n àríkẹ́kọ̀ọ́. lórí làlùbá. kì í ṣe gbogbo èèyàn ló máa ń gbọ́ ìtàn irú àwọn ẹni rẹ báyìí tó dẹ̀ máa ronú. Tèmi àgàn gbọ́ àgàn wọn náà ìtàn yẹn dùn gan. Kí ló wá kọ́ ń bẹ̀? Kò rí nǹkan kan dì mú. Làkọ́dé kánà fi kọ̀sọ̀sì yìí mìíràn ìbírọ̀ tó léwu lílẹ̀ àlẹ́bá. Ọlọ́run ní fún àwọn nílà àwọn tí wọ́n jẹ́ nílẹ̀ àkáyè ààbẹ̀lẹ̀ òkú wọlé náà yìrọ̀ àwọn tó ní wọ́n pé màkánà haditha yòbùtàrọ̀ ọ̀rọ̀ nítàn ẹni retẹ́ mi sọ náà lùkùrá ní fẹ́ èdè èèyàn yìí màkánà haditha yòbùtàrọ̀ kìí kan ṣe ń tẹ́lẹ̀ kankan mú ìwé àti báyọ̀rọ̀ tó dájú kò tó dẹ̀ kàn ń ronú tó wá ń kankan kankan kalẹ̀ rárá o Nísàn ṣọ́rọ̀ àgbélẹ̀ ẹ̀rọ tẹ́nìkan hun. Wàlá kí n tẹ́sí bí kọ́lẹ̀ bí bẹ́yìnà yàdé. Ṣùgbọ́n tó wúlò fún wọn náà ní kọ́lọ̀ ń wá fi jẹ́rìí sí ń bẹ lọ́wọ́ ànábì. táwọn tí wọ́n ti wá mú wá àti sànábì náà tún mú wá. Ọ̀tẹ̀ fún sí ìlàkúlẹ̀ ṣe yín. Kẹ́ bá mọ̀ fún ànábì eléyìí kì í ṣe yẹ̀bùyẹ̀bù ọ̀ríjínà ni àwọn anábìtẹ́ ah, ìgbà ti rí ránṣẹ́ sáyé èmi ò ní ibi ohun tí ò yẹ ránṣẹ́ tẹ́ bá wá fi mọ̀ pàánà bí ọlọ́run ni ọjọ́ mọ́ sọ̀tàn. wọ́n ní ìbẹ́ ìnà ìyàdẹ́yìn yín. ẹ jẹ́ ó máa sọ ìtàn àwọn tí wọ́n ti rí kọjá. wọ́n tẹ́ ẹgbẹ̀rún ọdún mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá sẹ́yìn. wàlákin tẹ̀síbí kọ́lẹ̀ rí bẹ̀yìn náà yàdé yìí. kódà àwọn ìtàn tó já sí pé ìtàn tó já sí pé bá ń béèrè lọ́wọ́ àwọn bàbá bàbá yìí tí wọ́n ti darúgbó tán wà láyé àwọn náà kàn máa rántí rẹ̀ díẹ̀díẹ̀ ni bá ń béèrè lọ́wọ́ àwọn bàbá wa mí ìtàn ti darúgbó tán wà láyé lónìí ẹfẹ́ gbọ́ ìtàn aláké ìjẹta ẹ̀rípẹ́lú mi gan kò lè rántí kankan wọn pa ẹ̀ ẹnì kan wá dé lónìí ká nípa ànábi ọlọ́run kan tó ṣe ń bọ̀ kó ń wá dé kó dẹ̀bẹ̀rẹ̀ sí ṣàlàyé gbogbo ìtàn yẹn fún wa kó wá dárúkọ ya rẹ̀ kó dárúkọ bàbá rẹ̀ kó dárúkọ gbogbo tó ṣẹlẹ̀ ah! kó máa ní ibi kọ́ ni mò ń sọ ọlọ́run ló fi mọ̀ mí o. ọ̀làkè. ìyẹn ló fọ́ táwọn àgbààgbà yẹn náà fi gbà yí pé ọmọ tẹ̀ ń Muhammad yìí báwọn àwọn ẹni àwọn ànábì ọlọ́run àná ni wọ́n lọ nta fi ń pàpà ànábì ọlọ́run ni wọ́n ní sọ àwọn ọ̀rọ̀ kí ń àrórí sọ nǹkan náà sọ yìí náà ọlọ́run ni ìtàn báyìí tó sọ ń gbà báyìí kódà pàápàá ti gbàgbé àlákọọ́lẹ̀ rẹ̀ ìgbà tó wá sọ́kọ́ àjẹrìsì ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء ọlọ́run tún وهدى ورحمة لقوم يؤمنون. oúnjẹ ń gbọ́ a máa tún tara rẹ̀ mọ́ ọlọ́run sí a rẹ̀ tún máa jẹ́ ìkẹ́ fáwọn àlè ẹ̀wú àwọn ọlọ́wọ́n bá dẹ́tò yìí náà nọ́bẹ̀lọ́ làwọn dẹ̀ mú tá à ń yanjú rẹ̀ ń kankan ìjèdì yìí tá à ń fọ́ sí wẹ́wẹ́ báyìí ṣé àwọn ọlọ́wọ́n kẹwa tó ni ọlọ́wọ́n máa kẹwọ́ máa ṣàánú wa o àdúgbò fọlọ́wọ́n bá náà Ànábì Musa yìí náà tá à ń sọ̀bọ̀ yìí alayhi salatu wassalam peter abadélànà ọ̀nà níbi tí Ànábì Musa ti ṣe alayhi salatu wasalam sórí yìí wá ó wá buwọ́ rẹ̀ pé kìí ṣàníyàn rẹ̀ òun náà ni láti ṣe jàǹbá fún ẹnì kejì tó ń làjà wọn pẹ̀lú ara wọn àníyàn rẹ̀ ni pé kóun dóòlà ẹni tó ń jẹ́ ọmọ àyà òun ìran òun nínú àbáni Israel àwọn táwọn ṣẹ́kù nínú àwọn nìkan nínú àwọn mọ̀lẹ́bí àwọn ìran fìràún làwọn tó mú yìí tí wọ́n tó bẹ̀rẹ̀ sí nínú lùkulù tó ń wá ní àwọn ah, bó ṣe máa ká ní lára fílẹ̀ yìí ló ń bá kàn tádànù ìsìdánù tó ń sídánù yìí fọ̀kọ́dọ̀ àlè fọ̀wọ̀kọ́dọ̀ Mùsá Mùsá kan tán padà ló kàn sí rí ẹ̀dánù má ṣe lè ṣe ìkílẹ̀ wá dé kò dá gbogbo ah, ṣe yẹn ti wà ńlẹ̀ ti pẹ́ àsọ̀díyà tribalism kí ẹ máa ní ẹ̀yà wa lélẹ́yìí ilé kí iṣẹ́ yá wa káfílẹ̀ iná akẹ́kọ̀ọ́ kò dáa ìwà tí ò dáa ni tí yóò bá àtàwọn sákan bá ń jà wájú tàbí ní ìsìn yóò bá ní gbogbo àtàwà ní ẹ̀rì pínpà tẹ́lẹ̀ mi bá máa bọ́ síta wọn fẹ́ gbọ́ báwọn lẹ́jọ́ ṣe jẹ́ o àwọn mọ́lá lásánlásán ẹ̀sẹ̀ ìjọba fọ́gbẹ́jọ́ ọ̀sìn ẹgbọ́ tó sì náà ẹwà ńlá wọn wọ́n ti wá já pé wàhálà kan ti wà ńlẹ̀ sílẹ̀ táwọn ìran wọn lẹ́sùn kan bá ti wà láwùjọ wọ́n máa ń fìyà jẹ ìran míì ẹ̀sùn ti wá kíyèsí ẹ̀ nínú ìṣesí eléyìí náà kó ti bẹ̀rẹ̀ sí nùnùkulù kó gbájú fún ọmọ Yorùbá ẹ lè tiri ẹ̀ dànù kẹwàá kí ló fẹ́. Anábì Musa ò bẹ́ wù jálẹ̀. Wọ́n tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ tó fúnra ara rẹ̀ àti àwọn Bani Israel. Anábì Musa kíyèsí lára arákùnrin yẹn. Wo ah, ah, ah, ṣe ń ṣe? ẹ̀nà sáàrin nǹkan tí àwọn white America tí wọ́n fojú black America hàn lẹ́ẹ̀mà irú eléyìí náà ni tí fìràánù fi lọ́lẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́dún náà ìyẹn wá ni tí anabi musa aleyhi salatu wa salam wa ari pé wọn náà tún fẹ́ sọmọ ọ̀rọ̀ arákùnrin yìí lè ṣe kó sí à mẹ́ni yìí bá fi jáde láyé. Ọlá hádá mi nà má lè ṣe ìkọ́ọ̀n. Wọ́n padà síbi díẹ̀ ni Anábì Musa ní ṣé ìfìlélẹ̀ kì ṣe. Ṣàwó àjọ wọmọdé lọmọ bí. Ìfìdẹ̀rẹ́ òun máa ń jó láti bani lórúkọ jẹ́ ní. Kọ́ba ní Musa pààyàn o, ṣùgbọ́n mi mọ̀ pé mi ò pààyàn. Ọ̀tá tó fojú hàn ni, tí dẹ̀ máa ń sọ nínú. Ìtẹ̀síwájú. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم Arábìnrin Mọ́sá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pọ̀, ìtì mìíràn bá fi ṣàṣìṣe gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ìyanu tó wà ńlẹ̀ yìí fún ọ̀rùn gbèrè lè. Foríjì mi Ọlọ́run ọ̀. Fọ́fọ́ farọ́ làgùn ọlọ́run foríjì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí wá lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ pé òun ọlọ́run bá foríjì dúró ń bà fún un tó ṣẹlẹ̀ kì í ṣe máa ma ṣe. قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين أنا Mùsá wá ní Ọlọ́run ọba o. À ìkẹ́ tó ṣe fún mi agbára tó fún mi. Bímá ni à ń ta àlàyé ìyá. Pẹ̀lú kó tún ti wá foríjì mi o tún ti kẹ́ báyìí ti ṣàánú mi. Fàlà ni a kò náà bàbí ìrànlélẹ́mọ̀jẹ̀rì mi láíláí ní níṣẹ́ olùrànlọ́wọ́ fún ọ̀daràn òbílẹ̀ jẹ́ ẹni bí wàá dúró láti máa jẹ́ olùrànlọ́wọ́ olùkúnlọ́wọ́ fún gbogbo ẹni tìwọ́ ọlọ́run alábẹ̀ musa ṣàjọyọ̀ fọlọ́run ó dẹ̀ ń fi yín rinlẹ̀ bẹ́ẹ̀ kí ló tún tẹ̀lé. fàáfù bá hàn fi màdí. المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأرض يستصرخه Alábì Musa wá wà láàrin ìlú. Kọ́ ìfàn. Lẹ́ni tí ń yọjẹ̀, tí ń páyà. Àtàrà kọ́bù. Subhanallah. Ó wá tí ń dẹ̀rù, tí ń jáyà láàrin ìlú ọwọ́n sápamọ́ káàkiri. Ṣáìlà lẹ́bí san fọ́rọ̀ húgìl àti ẹsẹ̀ sí ìhòhò. Níta náà bí Musa ti ń rìn kiri pẹ̀lú ìrònú pé á ah, mo dẹ̀ lajà àwọn èèyàn méjì. Wọ́n dẹ̀ mú ìdílé ọ̀lẹ́ ó dẹ̀ jáde láyé. Àfi kí n ṣọ́ra ṣe báyìí o. Àfi kí n ṣọ́ra ṣe o. Lọ ṣàánú mi o. Ilé ànábì Musa ń gbé káàkiri. Ṣáìlà lẹ́bí san fọ́rọ̀ húgìl tó tún lè bá mi jẹ́ lójú ẹni ló bá tún ṣẹlẹ̀. وإذا الذي استنصره بالأمس بالأمس يستصرخه arákùnrin tá nàbì Mùsá dóòlà rẹ̀ lánàá tó yẹ àwọn àtẹnìkejì tá níyẹn fi kú. lárákùnrin yẹn bá tún tá nàbì Mùsá lọ́ọ̀kan ló ń bọ̀ òun tó ti há sọ́wọ́ àwọn èèyàn kan àwọn yẹn tó ti bẹ̀rẹ̀ sí kì í bẹ́ẹ̀ tó ti nà. yẹ́sẹ̀sì ìhòhò. ìhòhò ló bá tún pè ànábì Musa pé gbà mí jọ wá sí ti mi ọ ti ti bẹ́ẹ̀ ṣe mí léṣe ń bí. yẹ́sẹ̀sì tí òru jù ní pé lóòótọ́ làwọn àwọn ará bí sọ̀rọ̀ ń gbà náà àwọn èèyàn náà dẹ̀nà Fir'aun tí wọ́n ń pa àwọn èèyàn kiri tó bá fi lè rí ẹnì kan báyìí tó ń jẹ nínú àwọn Bani Israel ìlúkulù ni wọ́n máa ń lù wọn ìṣekúṣe ni wọ́n ń ṣe wọn ilé ìlú náà tún wárá náà bí mú sáà ẹsẹ̀ sí ìkùnrù tó bá lè jọ wá rẹ́síkì mi lọ́wọ́ arákùnrin ilé náà ti Alábi Musa ní àá iná kalagọ̀ ìjọ mú fi iná àà. Ìwọ pàápọ̀ ní kọjá ayò gan-an ni ẹ́. Ìwọ náà mọ́ bí kò bẹ́ẹ̀ rìn sí ni. Tọ́bí jáàárín àwọn tí wọ́n ń lù ẹ́ tí wọ́n ń lù ẹ́ ń gbogbo ògbà. Kí tún dé kí tún dàjà wà tẹ́lẹ̀ ilé kó ń tún fún. Wọ́n ti ní Musa ní ọ. Ó ti di méjì o. Ó ti di méjì o. Kò ṣe ń pa òyìn kiri rẹ o. Ànábì Musa kọ́kọ́ fi yẹn ṣe bábí fún náà. Mọ́ àlàláwò Musa ìnàkàlà kọ̀wé yọmọdé. Ṣáàbí Musa wá dá sí jà àwọn àbí òjá sí. Áyà tó tẹ̀lé ló máa ju ilé yẹn. Fọlámà an àrọ́dà an yẹ mi pínṣẹ́ bílẹ̀ ní ìhùwà ẹ̀dùn wò láhùn máa. Allahu akbar anábì Musa wá ní ni níwò kí wọ́n tún lù pa báyìí anábì Musa wá ní kò ń já ọwọ́ ẹni kejì kó lára rẹ̀ ọ̀rẹ́ wa wọn náà fi tẹ̀ wọn náà fi lẹ́ bá a ṣe bọ́mọ ẹrú láti bọ́mọ ẹran láti bọ́mọ ènìyàn náà ìyá kan ló bẹ̀rù ìyá kan ló bí èèyàn. jẹ́ ti fi ṣe kó fa ẹni tí bí mara kó tìyẹn sọ́hun kó má dùn mọ́ má ṣe léṣe. ọ̀là ya Musa. arákùnrin tìbí ti dí ànábì Musa mọ̀ ló bá ní yá Musa ìwọ Musa. àtúrí ìdùn àwọn dẹ́kọ̀jù lànà kama kọ̀tàlítà náà Musa bèèrè àfúnfè. Allahu akbar tí a bá gbọ́ gbogbo egungun yẹn tó ń kàn àkọ́kọ́ wálẹ̀. Gbogbo àánú tó wà láfíyàn tí yẹn ṣe ìbànújáde fi ìsànú yẹn. Yá Mùsá. Ẹ̀wà Mùsá. A tún rí ìdùn àwọn jagunjú lánìí. Ṣé o fẹ́ pa mí ni? Kàmá kan tálísà náà kan bí la. Ṣé o tún fẹ́ pè mí náà bó ṣe pè ní kan? Àmì kàná. Kàmá kan tálísà náà kan bí la. Wọ́n ní ṣe o tún fẹ́ pè mí náà lé ni? Àtúrí ìdùn àwọn jagunjú lánìí. Kàmá kan tálísà kan bí la àbọ̀rọ̀ kó kìkẹ́ ọdẹ kan káàkiri ìlú ni anábì musa ọ̀tá kílí náà ti gbọ́ àwọn jẹ́kọ́jọ́ là ní ọmọ ọ̀kọ̀tà ìdáná musa bẹ̀rẹ̀ torí ẹ̀kọ́ sí sí yẹn ṣe àwọn bàbá rẹ̀ yorùbá ní bá ṣe ń yọ́ tó ọ̀nà là ń yọ́ tó sáàbá pariwo tó aṣáàgbó oorun hm. tí sọ́ńbì ó wá kúta ló páyọ̀ lọ́n tó máa jẹ́ ọ́ pè ṣùgbọ́n pàà ní gbọ́ yẹn àbí tí o bá jẹun gidi tí o bá jẹ bẹ̀ta àgbẹ̀ oúnjẹ bá ṣe tó wọ́n ní n tó ń jábọ̀ yẹn náà ṣe máa ń ní abájá àbí tí wọ́n ti ń ta oúnjẹ tí ó àwọn oúnjẹ ní kẹ́míkà tí ó ń gbé owó lọ ẹ bá dé ibẹ̀ ní òkèlè ẹ gbà òórùn tí ó ní agbára ah, ajá kú síbi ni àbí. kò sí sí àṣẹ níwà èéfín níwà ẹ máa tán wa kan àwọn gbé mọ́tò àwọn wine ni láàrin ìgboro awa àwọn wine àdẹ̀sán èsì ọwá ń sun okó ń kankan kàn bá débẹ̀ báyìí táníkà kọjá ní èéfí okó tí wọ́n penetrate wọlé mo ní ah, àwọn bàbá wa rọrọ̀ sọ o wọ́n ní èéfín ní wa pẹ̀lú pàtí wine of tààtúnẹ̀sì sórí èéfín ìtún náà fà náà ti tún wọlé èéfín ní o. wà máa ha máa tẹ̀kún ìdáhùn ìmìnì kọ́lé kọ́dé. gbogbo wa yóò fi hàn mọ́ ọ̀hún kó sàmà ọ̀hún tó ajé dáadáa kó kọ̀ǹtínú. wàyín kọ́lá àtọ̀kùn fàlà náà ṣe dùn lánì. tó bá ń wọ ẹ̀kọ́ rò pé ìṣe mi fún iṣẹ́ láì dà yìí kò sẹ́ni tó mọ̀ mọ́ ń yọ ṣe. wọ́n máa ń sábà tẹ̀kún ní ìdáhùn ìmìnì kọ́lé kọ́dé. gbogbo nǹkan tí yẹn kọjá wà burúkú. wà inú kọlà ha tó fọ́fọ́ lánà sí tó ìlànà wà inú kọlà ha tó fọ́fọ́ lánà sí tó ìlànà. tó bá já nìkan sapamọ́ síbi kan tó wù ú ó ṣe lórí WhatsApp ó ṣe lórí Facebook àbí Instagram Twitter ló ti ṣe ni. Ọ̀ wá kọ́kọ́ mọ̀ pé wọ̀ ni. Tòkòfà lánà ṣe tì láti. Ẹwà wọn tí wọ́n máa ń sábà ṣe jìnnà. Àwa jìnnà sí tòsí ibi tó ń gbé. Àwa lọ bì kan ní mo sá fún ẹ tó tẹ́lì ibi tó ń wá yìí. Ẹ̀yà tó bá fẹ́ lòun wà ń débi náà ní ìrìnkúnni lòun náà. Ètò òun. Allahu Akbar. Ah. Kùsà ṣe pamá. Wọ́n ní kọ́lá. Má ṣe lòògùn má mà. Sọ̀kọ́fà lánà ṣètò ìlànà. Ṣé wàá ṣe rò pé wọ́n ní ẹni tí ń fi nǹkan pamọ́ kó máa mọ ẹni tó mọ̀ ọ́ wà? Èmi á ṣe ìdẹ̀ níjẹ́ kéèyàn mà àbí kó má ṣe rárá. Kọ́dà kó pamọ́ kó má mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ àṣẹlẹ̀ ẹjọ́ kan á tú àṣírí rẹ̀. wọ́n ní kọ́lá tó kó fún àlànà sí dùn lánì. èyí wàá rò pé òfẹ́ káwọn èèyàn mọ̀ yẹn wọ́n ti mọ̀ ọ́n. Ọ̀la ya Musa. Arákùnrin yìí náà ti mọ ohun tó ṣẹlẹ̀. Àtúrí ìdùn án tẹ́kọ̀ túlà ní kàmá pàtà ìdáná fúsàn bẹ̀rẹ̀ àrùn. Ó wá ń sọ fún àbí Musa pé tó fẹ́ ṣe bó ṣe ṣe tàná fún mi náà fẹ́ parí. Nítorí ìdùn ilá án tẹ́kọ̀ náà dábàárà bẹ̀rẹ̀ àrùn. Ilé ìlú máa ń bani nínú jẹ́ jù. Nítorí ìdùn. Wọ́n fẹ́ ba ànábì wọ́n ní mo máa ń tó ń ṣe. nítorí ìdò. àti gẹ̀ẹ́sì ẹ̀. nítorí ìdò. ìdúrídù ilẹ̀ ń sẹ́kùn náà jẹ́bẹ̀rọ̀ àrùn. ìwọ fẹ́ wá o fẹ́ wá joyè tó fẹ́ máa fi pa mọ́ni lórí ilẹ̀. à ń sẹ́kùn náà kó máa pa àwọn èèyàn kó máa jẹ kíní. oní mission oní mission. wà á máa tún mọ mission yẹn. wà á máa tún rí inú à ń sẹ́kùn náà nínú àlímọ́sílẹ̀ yìí. a dẹ̀ mọ̀ pé kì í ṣe kó fẹ́ yẹn tó fẹ́ wá kọ́rin ilẹ̀ yìí tí o fẹ́ wá balẹ̀ jẹ́ ni o fẹ́ wá ṣàtúnṣe láàrin wa kìí ṣe bó fẹ́ lajà ọ̀fẹ́ pa èmi náà ni. wọ́jà àròjù ló ń. ló bá fi jà ẹ́ tó ń bá jà á lẹ̀ ló bá fi sànà mi Mùsá tó tó ti wà lẹ́mìí rẹ̀ tẹ́lẹ̀ àti tí wọ́n ti jọ ń sọ kiri à ń nìyí. bílẹ̀ nígbà mìíràn tó bá lórúkọ kìí ṣe ló máa ń dá sí. torí pé wọ́n wà ẹ̀ tí fẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ yóò náà wá débi kan sára ti ń ṣẹlẹ̀ tí wọ́n náà dá sí i bá fọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀ bá gbajúmọ̀ wọ̀ wọ́n máa wùpá ah, kí ló wá dé ẹtì ní sínú tẹ́lẹ̀ ni ẹtì ní nǹkan sọ ń pa mi tẹ́lẹ̀ ni ìwọ́ wá fi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ láàárín ọ̀rọ̀ bí èèyàn ogójì apọ̀ ọ̀dà ìwádẹ̀ jẹ́ wa nìkan tí wọ́n gbọ́n tó mọ́ tó ń sọ ọ̀rẹ́ ò lè wúlò ń bẹ̀. lè wúlò. ẹ̀nà wọn mi sọ wí náà fi sọ náà ọ̀rọ̀ wọn kan wípé ما جادلت جاهلا قط إلا غلبني وما جادلت عالما قط إلا غلبته وما شافي إن لا يمكن وجيبا فانكان àánú gbogbo bàtà bá ń bẹ́ni tó jẹ́ láìmà kan fa ọ̀rọ̀ ẹ̀sìn táwọn ní káwọn tún mi nǹkan fún káwọn ṣàlàyé lẹ́yìn fún ó máa ń padà ń borí àwọn ni àwọn máa ń fi bẹ̀ tẹ́bá ṣe ń ṣàrà ilé àti máa sọ ilé yìí tẹ́bá ṣe ń yúra máa bí yọ̀ ọ̀rọ̀ yìí ò ní bára wọn dọ́gba àwọn bá rọra yọ̀ǹda rẹ̀ àwọn aláìmọ̀kan bíi ti sọ pé ẹ̀hẹ́n ó ti wí ní ṣáfihàn yìí àwọn dẹ̀mọ̀ pé lè a máa tí wọ́n máa mú sáfìrin ni wọ́n máa jẹ́ adájọ́ alìmọ̀ ọkọ̀ tó ní ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́bìnrin. wọ́n ní mi bẹ́ẹ̀ tó nímọ̀ tí nǹkan yé mi bá fa nǹkan rí àbíkọ́ lọ́wọ́ fi mi borí ẹ̀. torí pé màá ṣàlàyé màá kó jẹ fún òkè ìwọ mọ ohun tó ń sọ àbí bàbá àkà ó máa yí ẹ lè dáka ọyá jókòó ọyá kí ni tó fi ń fa rótì jájọ sọ tó bá jẹun tó lè dákẹ́ ó kà ní ọ̀rọ̀ tiẹ̀ máa ń sáré yọjú ó máa ń tètè yọjú kílẹ̀ rí tó fi ń fa ilẹ̀kẹ̀ àná àwọn bàbá bàbá ti kí sọ́wọ́n náà máa ń fa ìyọ̀n iṣẹ́ rí ayàlù Qur'an ẹ̀hùn tẹ̀ máyà kankan lórí lórí ẹ̀nà kásòótọ́ ọ̀máyà àjẹ́tù ń kọ́ bọ̀lá náà fi ti ní ká máa fa ilẹ̀kẹ̀ tí ń fa yìí sallallahu alaihi àni kìí ṣe pé òun ṣe pé hadith kan wà lórí ẹ̀ tó ń mọ̀ náà ṣùgbọ́n tó ń kàn fi ń fa náà kọjá pé wọ́n rí pé àwọn bàbá tí wọ́n ti lọ́nà máa ń fa wọ́n tẹ̀sí ìtura ní mọ́kà ẹ̀rí lílé yẹn ẹ̀rí tí ò lẹ́sẹ̀ lẹ̀ lẹ̀. ìlà àtọkọ sẹfí ìhùfàlà àjòjì gbogbo ọkọ irun mi ní ìjàmbá kì í sokoto. ìyá wa fi kò lẹ́rí ìta rẹ̀ ń bèèrè lọ́wọ́ rẹ̀ lẹ́rí ẹwà bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ fún pé anábì sallallahu alaihi wasallam ohun tó sọ ní wípé ká máa fi ọmọ nẹ́ka wa ṣe àkárù wa oníkáyọ̀ lẹ́kẹ̀tì tọ́ǹpin tẹ̀sùbà ọmọ nẹ́ka wa lànàbì nẹ́ka máa fi ṣe àkárù sallallahu alaihi wasallam ó dẹ̀ tó jẹ́ ká mọ̀ pé ṣáwọ̀ wá bí káwọn ọmọ níka wa wọn ìka ẹsẹ̀ àtọwọ́ gbogbo ẹ̀ kí wọ́n jẹ́rìí kí wá pa tí wọ́n jùjọ sí ni kí la wá ń wá òǹkà fún ẹni bá ti sọ pé òun fẹ́ ṣe kó pé one thousand hundred and eleven ni wàhálà lélẹ̀ náà tuntun kọ́ra rẹ̀ sí ẹ̀rí ìlú ìtúre ànábì ká ṣe òǹkà kó kọjá ọgọ́rùn-ún ka máa wá kà á pé mo ti ka ọgọ́rùn-ún o mo ti fẹ́ kà á kó pé one hundred and one one hundred and two rárá kí tó pọ̀ jù ló ń kà sáà tá à ń kó ń kà sí ń kà tá à ń ọgọ́rùn-ún kan ẹni tó bá lẹ́rìí fàánà fi ṣe àṣàrò kan ó wá ń kó nǹkan sí wá lé ní ọgọ́rùn-ún kan hundred kó mẹ́rin yẹn jáde fún wa. àlá àlè ṣe àní àlè ṣe ìlàhìlà ìlọ́lá bí àṣẹṣẹ́rọ́lá ká ṣe kó tẹ̀ máa lọ bí one thousand lóun tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa kà á má kákò máa ṣe lọ ni. ìkàwá yìí rẹ̀ rí ó tó ka ọgọ́rùn-ún tí kì bá ṣe pé nǹkan ṣiṣẹ́ rẹ̀ sí làákàyè yìí. pẹ̀lú àwọn afẹ́sùn tí wọ́n ní ẹni tó bá lóun fẹ́ ṣé òǹkà òun wá ní bùkátà tó kóun làgbàdo àbókòtà wọ́n ní irú èèyàn bí ajẹ́ pẹ̀lú sí làákàyè rẹ̀ ti ní pọ́blẹ́mù tí ẹ tún kò lè fi kàkà thirty three á dàrú mọ́ lójú kì í ṣe kórè rẹ̀ ti yí ẹ̀sìn ṣìṣọ̀ràn ọ̀lẹ́ lórí ṣùgbọ́n làákà ìyẹn ó ti rẹ̀ gan ó ti rẹ̀ kódà kò lè dá owó tàyanjú ṣùgbọ́n ṣì ń sin lọ́hùn ó ṣì ń já sọ́rọ̀ ìwọ́n tó bá ti ní pẹ́kọ́ kàǹkan báyìí àtàrùmọ̀ lójú ọdún kélé mú bí àgbàdo àbí òkúta sínú abọ́ tó bá ti ń ṣe subhanallah tó máa mú kanlẹ̀ ó fẹ́ ṣe 33 lẹ́yìn irun tó bá ti ṣe ṣùhánà látàtírí tó mọ́kùtà ẹlẹ̀ kótókótó náà bọ́ padà ó ti ṣe alhamdulillah kótó máa mọ́kùtà lẹ̀ ṣípẹ́ wà lè lákàáyé tàwọn tó fi ṣe wá rí ni kálukó wá dún nílẹ̀ kẹ̀kẹ́ àkàrí kí àwọn aṣàrà ilé ìfẹ́ni tó nímọ̀ á sì ti yé á fi ẹ wá ṣe ẹ wá tọ́ sọ́nà tó wá fún ní síra ẹni kò máa lọ ka sí àwọn àfẹ́sẹ̀ ìpínlẹ̀ náà sọ́ra Sheikh Bakr Abi Zayd àwọn náà kọ́ gbogbo rẹ̀ àìlè ìyá jíye fún wọn. anábì musa aleyhisalatu wasala gbogbo bọ́ náà jẹ́ ọ̀rọ̀ gbogbo yóò tẹ̀lé rálá yìí ṣe fárákùnrin yìí ohun tó ti wà nínú ọkàn rẹ̀ tẹ́lẹ̀. nítorí ìdò ilá àtàkùnà jàbárọ̀ fìlàrúdé wà máa jòrè ìdò àtàkùnà mìíràn lè mọ̀ sílẹ̀ xìí. Ogun tí wọ́n gbìn sí wọn lẹ́mìí nípa náàbì Mùsá sílẹ̀ àti àbúlé Israel kòrò náà sọ síta. Kílẹ̀ tẹ̀lé. Wàjá àrọ̀jùlọ ní àkọ́kọ́ ìmọ̀dínà ti yásọ̀ Aya mi tó wà nínú tọ́lọ́dọ̀ yà ó jẹ́ ilé ìṣègùn ọjà tó sí nínú Tẹ̀rẹ̀kì. إلين وجاء رجل من أقصى المدينة يسعى تبع سنين وجاء من أقصى المدينة أبي رجل يسعى الله أكبر يقول لي صفي وجاء رجل من أقصى المدينة يسعى wọ́n ara kùnrin kan wá láti lò ó máa ń pẹ́ sí lójú léyìn àlàyé eléyìí ni ọlọ́run bá ní arákùnrin kan ló ń bá ń sáré bọ̀ láti ẹ̀yìn ìlú lọ́hùn láti inú ìlú ló bá ń sáré kiri gidi gan ló ń sáré bọ̀ wá bá níbi mọ́ta olè sọ́dọ̀tì ọ̀sán ó ní information fún ó ní gist fún kí ló wá sọ. ọ̀làyà musa. musa إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرجني لك من الناصحين. Ah baba wa ní kò ní burúburú kó má kẹ̀lé kan máa ní. Kọ́lá ya Musa. Ó ní Musa. Ìjẹ́ mélòó? Ìjẹ́ mélòó? Ìjẹ́ mélòó? Ẹ̀wọ̀n tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ fún yàn pé kí ti ti gbọ́. A ní méjì. Kí ló fi ń ṣe? Mo máa fi ń gbọ́ràn. Iná ìlànà arákùnrin ní ìrẹ musa alẹ́sọ́lẹ́sọ́sára iná lèmọ́lá à. yàtẹ́lẹ̀ ònà bí ká. àwọn kílẹ̀ tí ń pẹ́ àwọn ìsọ́ ń gbé ọba. àwọn tí wọ́n wà láàbí pẹ̀lú wọ́n tún máa ń pè wọ́n bá kan àwọn bí ìjòyè àwọn tó ń wà láàbí tọ́jọ́ ń dá márùn-ún pẹ̀lú ọba tọ́jọ́ ń darí ìlú wọ́n ní àwọn ará àti yẹn. yàtẹ̀mìrú náà bí ká. wọ́n máa ti wọ́n ti ń jíròrò lórí ọ̀rọ̀ ẹ̀. yàtẹ̀mìrú náà bí ká. wọ́n ti ń pílánì lórí ẹ̀. lìyàgùtù lóòkà. wọ́n ti orí orí lórí tí wọ́n fẹ́ ṣe fún ẹ. lìyàgùtù lóòkà. wọ́n náà wọ́n ti náà fẹ́ pa ẹ́. Ẹyẹ bọ́jú lóga. Wọ́n máa di àwọn èèyàn tí sani sinmi abẹ́rẹ́ ti wá ẹ̀. ìdí lákàmì nàná Ọ̀rọ̀ ti parí ojú kan ní ìsìn nìyẹn o. Kìkì ẹ ti ó ti rinlẹ̀ láàárín ìlú o. Fìràánù ti sáyẹn o. Ṣé dẹ́tu ara nǹkan ni wọ́n gbé? Ó ti tọ́ ọ̀bọ o torí ń tó ká wọn lọ́wọ́ kò ti pẹ́tipẹ́ ni pé ọmọ fìràánù yẹn ọmọ fìràánù yẹn dọ́rọ̀ àbí ni wọ́n ti sọ ẹ̀ ibẹ̀ ló dàgbà sí ibẹ̀ ló ti jẹ ló ti mú ṣùgbọ́n nìsín fìràánù náà ti mọ̀ pé ó yíwọ́ àwọn ṣe ọmọ tọ́ ó ti wá sáyẹn. líyà kùtù lùkà. wọ́n ti wá fẹnu kò pé kí wọ́n lọ pa ẹ́. bàkúrú jẹ́ ní ìlàkàmínà náà sì hí ọ̀nà tí màá sọ fún ẹ ìmọ̀ràn tí mi ní fún ẹ tó bá lè gbọ́ ìwọ ló mọ̀. fọ́ọ̀kù jáde nínú mi. Ìní lábàbí náà sì fi. Ọ̀lẹ́gbẹ́bí mọ̀ jáde kúrò náà lóyè. ẹwúrú tó ṣẹlẹ̀ sáà nàbí náà sallallahu alaihi ní àbíkó kú òǹdó mọ́kà ìlú ìyá rẹ̀ ìlú bàbá rẹ̀ àbíkó fi bẹ́ẹ̀lẹ̀ fáwọn ẹni <laughs> tí wọ́n tọ́ láàfin sì wà nílùú náà fi kó náà tó kó ìmọ̀ràn yẹn lè fún náà kọjá pé kó kò ní wàá já ọba káwàbẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn torí tó ń fẹ́ ṣe kọ́ nìyẹn ní àbá jókòó ti kéèsì tó ṣiṣẹ́ látọdún yà wà lẹ́nu ẹ̀ ìrìnwó ni àwọn ará ẹjẹ́ bọ̀bí ẹjọ́ àbí kéèyàn mú ẹ́ kéèyàn mú fọwọ́dún ní kó ń bẹ̀rẹ̀ ara yàn dá wọn kó ba lè rí tó jì fẹ́ ṣiṣẹ́ ó kọ̀ ẹni ẹ̀dẹ̀ ń sọ fún pé ìṣèlú wa sọ fún ẹ yìí èmi wá ṣe ìdí ní ìṣẹ́ mọ́fín tá a sọ́lẹ̀ kan pa níbi ìyànṣe ń yọ́ sọ òun náà là ń yọ gbọ́ wọ́n rán mi o èmi kan wá sáré wọ́n yìí ti ẹni o ìmú bẹ́ o àwọn táwọn ṣèpàdé ò mọ̀ pé ọ̀rọ̀ ti kàn ọ̀rọ̀ ti dọ́ta níbi Musa àwọn ṣe ń rò pé tọ̀ ìtàbí sí tó kàn sí ìmọ̀ فخرج منها خائفا يترقب النبي موسى gbogbo ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ó gbà pípẹ́ ń tó wá sọ̀rọ̀ fún yìí ọlọ́run ọba lò yẹn ni ọlọ́run ọba lò ni lónà wá rí kókò ṣe dúró wò má. fàkọ́rọ̀ ìjẹ́mi ni ha. lẹ́sẹ̀kẹsẹ̀ anábì musa bá ti sẹ̀mọ́ rìn. kọ́ ìfọ̀n ìyàtọ̀ rẹ̀ kọ́. ó jáde kọ́ ìfọ̀n jíjáde ti bẹ̀rù ti bẹ̀rù pé kí a máa wọ́n kó máa rìn kó máa bójú ẹ̀yìn kó tún rìn kó tún wọ̀ kó wó sí kí nǹkan kan tún kó tún jábọ́ kó tún sáré pé ṣéwùn kọ́ ọlọ́hà tó wà. kọ́ aṣọ ìyá dára kan. kéèyàn gbọ́ ibi ẹyẹ ayé yẹn lè sáré máa ṣe kílò kílò kílò. ẹni tó ń bá ti lọ kórè tó ti gbé abúlé rí sọmọ kékeré ta bá ń bọ̀ látò kó táwọn bàbá ní wọ́n máa rú sí ní ìṣòdì abúlé májè màbá rẹ̀ mo fẹ́ láwo pápẹ́ yìí. ẹ̀yìn àmọ́ wa dání kọ́ bọ̀ nínú kó látò kó kó wá dúró wáṣẹ́fù yìí lọ. ẹ pé tí a bá gbọ́ sí bóyá ikún àbọ̀kẹrẹ ló sáré jánu tó sáré wọlé èèyàn sáré mú sí àwọn olùkọ́ abẹ́ ilé ìjábọ̀ ìtẹ̀rù pé àbí wọ́n ń bọ̀ ni. ọ̀ ibà yà dára kọ̀. lànàbì musa fi sáko onílù. dára kọ̀ bù. ó wá bẹ̀rẹ̀ sí wá ṣe kúbẹ́kúbẹ́ káàkiri ń fa. ọ̀la wọ́n ti náà jí ní ìdánilmọ̀ mi rọ́ọ̀lì mi. wọ́n á ní ọlọ́run bá wò. nàìjíríà ọ̀rọ̀ mi fẹ́ ní sí ìwọ nìkan ló lè bá mi wáyàn bí sí o rọ́bì náà jì ní ọlọ́njọ́ wá là ní o. ìnàlẹ́kọ̀ ní wàhálìmí. làmí lọ́wọ́ àwọn alábòsí yìí o ẹ̀gbọ́n tó pè wọ́n mìnàlẹ́kọ̀ mi. wàhálìmí. àwọn alábòsí ṣẹ̀dẹ̀ rí àdúrà tọ́lọ́ máa ń yára gbájú ní kéèyàn fi ọlọ́run lórí ẹni tó ṣàbòsí fún ni. akbar kéèyàn ṣe àdúrà lórí ẹni tó ṣe àbòsí fún ni wàláhí tó bá jẹ́ tó wọ́wà tó sí ẹ̀ lóòótọ́ tọwọ́ rẹ má ẹ̀mí rẹ má ọlọ́run apàdà sí ẹ̀bùrí. Anábì Musa ni ọlọ́run là mí lọ́dọ̀ àwọn alábòsí. Àbòsí ni wọ́n ń ṣe fún mi ọ̀, àbòsí ni ọ̀. Èmi nìkan dẹ̀kọ́ ni wọ́n ṣe fún. Gbogbo àìní ìsúra ìlú wọn ṣe kí ni ìfúnlá papọ̀. Ọ̀nà dìran wa náà fẹ́ kó oorun ẹ̀. Ṣùgbọ́n ọlọ́run náà jìnnì làmí nínú ìtẹ̀mí kó sí i. Torí wọn tágẹ̀jẹ̀ mi púpọ̀. نعم ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. بسنة بموسى الله توجه تلقاء مدين. أنا بموسى وأبا مديان الله. ولا نتون الله wọ́n ń bẹ ọlọ́run. àṣàrọ̀ bí. wọ́n ní mo ṣáà nígbàgbọ́ wípé tí mo kó sí. àṣàrọ̀ bí. ọlọ́run kì í fa ẹni tí ẹ lẹ mímọ́. àṣàrọ̀ bí. mo ṣe ń ro lọ́kàn mo tẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ délẹ̀ wípé. àyíyàhádìyà ní ìsàwà àgbàdì. mo mọ̀ kọ́ lọ́wọ́ bá ń bọ̀ wá mi mọ ojú ọ̀nà tó dúró déédéé bó ṣe yẹ kí n rìn bó ṣe yẹ kí n tọ́ ó dọwọ́ ọ̀wọ́ ọlọ́run ọ̀rọ̀ mi dọwọ́ ẹ̀wọ́ ọlọ́run anabi musa ó fi kọ̀mpútà àdúrà rẹ̀ tó fi ń bá ní àjò lọ tó fi gba màdíyànù lọ. wàtá musa wa wà lórí ìrìn àjò yìí. ọ̀làmà wàrọ́dà máa amadéyàna wájádá àléyìí ummatan minan nas. anabi musa dé ibi omi odò omi tí wọ́n ń pa àwọn aráàlú mọ́díyànù omi táwọn ń lò ló bá bá àwọn èèyàn bẹ̀ wọ́jọ́dá ọmọdánilá ó bá oníkàlùkù wọ́n nídìí omi ìwé ni wọ́n ní kò yẹ̀sùkúùn omi tí wọ́n fẹ́ fi wẹ̀ fáwọn ẹran wọn tó fẹ́ fún ọmọ tó fẹ́ tó fi oníkàlùkù wọ́n pọn omi fáwọn ẹran wọn tí wọ́n ń ووجد من دونهم امرأتين تذودان Ànábì Mùsá wá rí àwọn obìnrin méjì kan, orí wọn láàárín àmì ìrù rẹpẹtẹ ilẹ̀. Imra'atayn tazudan. Àwọn obìnrin méjì yìí, àwọn wá ń pàdé mẹ́yìn, wọ́n fẹ́ mìsì máa rí àwọn èèyàn. Àwọn náà dẹ̀ ń fẹ́ omi, àwọn nǹkan sí wọn. Ọwọ́ ṣiṣẹ́ yàn takété. Kọ́lá máa kọ̀bọ̀ bòkó máa. Àwọn náà dẹ̀ káwọn kan sí tí wọ́n náà wá. Ṣùgbọ́n àwa rómi fún wọn. Ìró ti pọ̀ jù. Kí o pọ̀. Ànábì wọn táwa àwọn obìnrin méjèèjì yìí. Kọ́lá máa kọ̀bọ̀ bòkó máa. Torí kó jálà nu ojú ẹ̀ kì í gbà. Kì í lè rí kó má fẹ́ sọ. Afẹ́ sì sì ní ṣáà ẹ bá súnmọ́ àwọn arábìnrin méjèèjì yìí pé. máa kọ́tò búkú máa. máa kọ́tò búkú máa. kí ló kí ló ṣẹlẹ̀ sẹ́yìn méjèèjì o kí ló dé can I assist you. kọ́ńlá tá. can I help you. kọ́ńlá tá. àwọn méjèèjì bá ń tẹ́ anábì musa lóhùn mi pé. lánà sùkúrì hàtà yóò sùn jọrọ rẹ̀ á wọ́n ní alágbára ló ń jẹun ta ni. lánàá sí i. kì í ṣe pa náà wá wòran bí àwọn nǹkan tó máa tá náà kó wá rí. lánàá sí i. ṣùgbọ́n pẹ̀lú bí kì í ṣe rí a máa dúró dìgbà tí ilẹ̀ bá dá a láwọn agbẹ̀yìn sí yóò fi dìrọ̀ rí wá. ó ní àwọn ò lè fún nǹkan ọ̀sìn àwọn ní omi ń bì kò ń bú àwọn èèyàn tí wọ́n wà ń bì ṣe tán lórí kóbìnrin làwa kò sí báyìí fẹ́ ṣe ra wa. wà á bú náà ṣe ìhàn kẹbí. ààrẹ lè kó sàárín àwọn èèyàn yìí ká bẹ̀rẹ̀ sí wọn lọ sí wọn gbọ̀ngàn. wà á bú náà ṣe ìhàn kẹbí. ìwọ́n tó kàn ń tún wa tó kàn ń bá wa lójú ọ̀kọ́jà pé bàbá wa ti dàgbà á ti wà ní láti máa rí sí wa. wà á bú náà ṣe ìhàn kẹbí. tí kì bá ń ṣe yẹn ni kò lè rẹ sùúrù wa àṣẹṣẹ ń dúró. ṣùgbọ́n akàn rò pé bàbá wà nílé àwọn fàdá anábì Musa lóhun bí ọ̀rọ̀ ṣiṣẹ́ ló tán. fọ́sàkọ́ làwọn máa. anábì Musa ni tó bá jẹ́ bẹ́ẹ̀. báwọn ọkùnrin náà tó wà ń bí kálukú wọn náà rẹ́gẹ́dì láti jẹ́ ti omi. ẹ ẹ má wọlé ẹ̀yẹ́ dúró yín o. Allah anábì Musa náà bá kó sáà ní èrò láwọn tí mọ̀ rí ó fẹ́

láti àníwọ́ṣọ́ àdá máa fọ ọmọ jùwọ́lẹ̀ ọ̀gá kan wá wò ṣíṣù sí lẹ́nu tẹ́pẹ́ ah, níbọ̀ ni wọ́n ti ń wá lọ́nà tó kẹrẹ gbẹ́nìta lẹ́wọ́ kí ni ẹ́ èlò ló ń gbà sẹ́wọ̀n pé tó bá pọ̀gá tó páyà ọlọ́run ni gẹ́gẹ́ bí ps permanent secretary láàtà ṣíríṣì mọ́ta àwọn pẹ́kọ́ láàrin rẹ̀ ò lè mọ́ ní 700,000 ó gẹ́gẹ́ bí director ó wá pè mọ́ra ó wá ní lágbára ọlọ́run lóṣooṣù náà máa fún ẹ ní thirty thirty thousand naira kún sáárì ẹ̀yìn kó tiẹ̀ tún máa tó nǹkan ṣe bọ́ọ̀ náà ṣíbírì ni ọbẹ̀ jẹ́ kó máa dájọ́ thirteen thousand naira nínú ẹ̀kọ́ mọ́ bó ṣe fẹ́ ṣe o ṣẹ́rí pé tó bá ṣe báyìí ó máa dá o ó máa fàyọ̀ ọlọ́run o kó wá síbẹ̀ kó dẹ̀ gbẹ́mi kúrò ń bẹ̀ kó dẹ̀ má dọmọ náà mọ̀mọ́ kókó gbà ṣùgbọ́n tí wọ́n ti ń lé kó ti ti ń gba fóònù nọ́mbà ó tún ti ní ìkójọ kó máa yọ ní ní ọ́fíìsì o wàhálà bẹ̀rẹ̀ closing hour. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgá mi lẹ́nu iṣẹ́ lẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n bá ṣe ṣìnà náà ṣe wọ́n ṣe kúṣe èmi ọmọ bí wọ́n á lè bẹ́ẹ̀ fi gbà lálẹ́ fẹ́ yá máa àwọn bá jẹ́ ṣọ̀rọ̀ ara wọn ọ bá ní ṣòro àmì ẹni tó rẹ̀bí jẹ́ ọlọ́run kókó là àwọn àbá àwọn ọmọ àwọn nínú ìṣòro pẹ̀lú táwọn fojú àwọn ọmọ míì rí anábì wọn sáà ṣe eléyìí ní títorí yẹn. ọ̀làtọ́ lánàzìkì àtà yusufira rìnà wa abuna shaykhun gbogbo ń tẹ́bá ṣe fún ọ̀yàn lórí ẹgbójú kò ń bẹ̀ má fọ́bìnrin lówó ń torí kó lè fọwọ́ tẹ lára ẹlòmíì kì í tẹ̀ ń sànú ọkùnrin obìnrin ní gbogbo títí ẹ̀ ìrawọ́ tí ọ̀mú kún ọkùnrin lọ́wọ́ afọ́bìnrin kò sí tí ò lè ra afọ́bìnrin kò sí tí ò lè ṣe fún iṣẹ́ tó lè tọ́lọ́run ni ẹlòmíì àti màṣífàárì ní òun náà ọ̀rẹ́ ọkùnrin ni obìnrin mi náà ní mi ò láwọn ọ̀rẹ́ obìnrin ni ah, obìnrin olóhùn láwọn ọ̀rẹ́ obìnrin àbọ̀dẹ́ ọkùnrin múra nù ọkùnrin mi náà wá sọ pé àwọn ọkùnrin yẹn kò ń ṣọwọ́ mi kọ́ máa bá ràn wà ọkùnrin náà máa ń bá ràn wà nìyí náà ní òwe ọlọ́kọ̀ tiẹ̀ dá mi tí mo lórí obìnrin àwọn oníjà lónìí Anábì Musa aléhì sọ́látù wọ́sọ́lá. Fàtàkọ́ làhùmá. Kílẹ̀ náà jẹ́ wà títí mi àti bàbá ràn yàn lọ́wọ́. Ká má ṣe ń ṣe pa fẹ́ gba rìtàn. Wọ́n jókòó ti rẹ̀ orí tẹ́ bá ṣe. Ìyẹn lẹ́fi máa gbá dáadáa. náà bá wá ní ìṣòro tó rẹ́ni kan àtúntì ẹ̀. Kọ́ máa wá sọ́ra rẹ̀ bí tẹ́sí yẹn lọ́rùn. ilé ìdílọ́wọ́ ti ṣàánú mi àyìnbó irú ilé ìrọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ṣe tó ti ṣiná bà mú ó ti rò pé lè tó ṣàánú òun tó ràn lọ́wọ́ yìí ó láwọ́ gan-an ó sì máa máa ṣe lọ́rí yẹn <laughs> ló bá takú ó náà wá bẹ̀rẹ̀ sí àwọn ájú ògbóná kan ó wá bẹ̀rẹ̀ sí pákéjì ààrẹ gbà èmi ti forí wọlé sílé yìí náà ah! ajẹ́ bótóyà. Fọ́sọ́kọ́ làhùnmá. Alábì Musa ṣe ń torí tọ́lọ́ ọ̀dẹ̀ gbójú. Mọ̀mọ̀tà wá ńlá nílọ́pì lífọ̀kọ̀ lára kí ni lè máa ń zàlítà ìlà ìyá mi ní kọ́yìrì fàfíìr. Alábì Musa ní tọ́lọ́ ìtẹ̀mí lè ṣe lèmi ṣe yìí o. Mọ̀mọ̀tà wá ńlá ìlà ń bẹ̀lẹ̀ ó ṣiṣẹ́ rẹ̀ tánẹ́gbù sábà lọ sábẹ́ bòjì kan. Fàkànlá rọ́bì ní. Kódà ẹ̀ kò béèrè pé ń bo lílé yín. Kò béèrè pé orúkọ mi ni kò máa ẹ̀ṣẹ̀ máa ṣe dúdọ́ kan. Mi ni ẹ̀sìn máa máa sábà ṣẹlẹ̀. Ó wà fún ìsèyàn ó fi mọ́tò gbé nínú òjò. a tún sí. Láàárín ẹni bí sí àná mọ́ṣáláṣí ó dẹ̀ ti gbà fún nọ́mbà ẹ̀ ó lè ti ṣubú sáré gba whatsapp nọ́mbà ó ti gba whatsapp nọ́mbà lálẹ́ ọjọ́ yẹn náà ti bẹ̀rẹ̀ sí ṣáàjì àwọn ará ilé òní gbádùn mọ́ wa di ẹ̀yìn wá di fún wa di fún gẹ̀yà síra wọn lọ́rùn anábì musa òṣèrú yẹn. tàwálá lọ́wọ́ ló fa sọ́kúndà sọ́kẹ́rẹ́ nínú ọkùnrin táwọn ìyàwó rẹ̀ mọ pásítọ̀ ọdún ẹ̀ kò tó fi ilẹ̀ tí kò jẹ bá ń rìn ìbówà ní tọ́lẹ̀tì báyìí ìfẹ́ lára ti fẹ́ lára ló máa jáde ẹ̀ ẹ̀ má gbọ́dọ̀ gbọ́dọ̀ mú ọ̀ká fẹ́ fún àṣírí fẹ́ tú kí ló dé tọ́ṣẹ́ tọ́ṣẹ́ tọ́ṣẹ́ tọ́ṣẹ́ rẹ̀ kí ló dé ọlọ́wọ́ nù kí là ń kà ń bèrè yìí. aláàbí musa bèrè kò bèrè àdírẹ́sì lé wọn. mo mà dà wà lá. àwọn iná wa ń sọ pé ọkùnrin tó ràn wá lọ́wọ́ yìí. ìlọ́bìlì. olùgbà ń bá ní ìsìn yìí náà olùjìkọ̀ sábẹ̀ gbìyẹn nọba tiẹnu wọn mọlẹ girigiri lọba sáré balẹ lọ. wàkọ́lá. wọ́n lè rí fáwọn náà bí musa jókòó sábẹ̀ gíga kan ìgbà tí wọ́n délé. Bàjá tí o ìṣìdáhù máa tàbí àlàsìhìyà. Ẹ̀rẹ̀ wọn fánà bí Musa jù à ní gbogbo ọ̀rọ̀ jẹ́, ó ṣàti jẹ́ ọlọ́run ọlọ́run tọ̀. Inú ilé máa ń bá ìlàyé ìyàmí lọ́kọ́ Ọlọ́run jọ, tẹ́sí òun ṣe fún mi yìí, bó ṣe ń ṣàánú mi Má dáwọ́ ọ̀kẹ́ ìdúró, má dáwọ́ àánú rẹ̀ ìdúró lórí mi ọ̀ ilé tí mi lágbára mi ní kankan o bó ṣe ń ṣàánú mi kún bí màá ṣe rí ìṣẹ̀mí ìlú rọrùn o ó ṣàtúnkù bẹ ń ronú ṣàdúrà ń bẹ ọlọ́run wọn náà ọmọbìnrin yìí bá ti. já àtìhù ìṣìdáhùn máa tẹ́mṣì àlàsìṣìá. ẹ wá wo obìnrin rere tó wá rí ọkùnrin rere ó wá jíṣẹ́ fún ọkùnrin rẹ̀ bàbá ẹran sí ànábì Musa ó wá wá ó dé ìdáhùnmá ìkan náà obìnrin méjì ẹ̀kan yẹn náà ni ọ̀. jẹ̀mùsí. jẹ̀mùsí aláṣẹ̀yà. aláṣẹ̀yà. ó wá dé títìjú títìjú. ẹni tí ń dojú bolẹ̀ tó rọra ń bọ̀ kó máa bọ̀ kó máa wá catwalk. Kuma máa bọ̀ kó wọ́n á rí kó máa ṣojú báyìí wọ́n á mí lògbòlògbò báyìí lọ́pọ̀lọpọ̀ yẹn ní fìtínà táwọn obìnrin ní máa ń rìn sọkùnrin lọ́rùn tó fi ń kọkùnrin sínú wàhálà torí ọkùnrin náà máa bẹ̀rẹ̀ sí spad dáa aláìní ìrònú ọkùnrin tọkùnrin mi bá rí obìnrin náà orí àwa dàrú kò ní mọ̀ nípa ní ìmọ̀ gọ́dọ̀ ẹni tó jókòó sẹ́gbẹ́ tó ń bá sọ̀rọ̀ ní a tún máa tàpù ẹ̀ pé túndé ìwọ ni wọ́n bá wí ah, kí ló sọ́nà ìwọ Arábìnrin yìí dé sí. Ìdàmì ní aláṣẹ̀hẹ́á. Tàbí máa ń pass message báwọn ìjọba ẹ̀ ń pariwo rẹ́pì rẹ́pì ò lè stop kì í ṣe pè. Àyàfi táwọn kọ́kọ́ bá kọ́kọ́ stop náà. Ìwọ̀kuwọ̀ táwọn obìnrin náà ń wọ̀ láàrin ìlú fìtínà ní fáwọn ọkùnrin. Ó kéré náà ọkùnrin tó lè wọlé ẹ̀kọ́ kó kojú kúrò. Ibi tó bá gbẹ́sìn yìí ló máa gbọ́ yí pé Násìrọ́tò lè wọlé alákàlá. Wọ́n sáà ní obìnrin tó bá gbẹ́sìn yìí ló máa gbọ́ yẹn àbọ́kùnrin tó gbẹ́sìn yìí wọ́n máa gbọ́ pé tó bá ṣe fojú kọ́lẹ̀ kìíní ọlọ́nkùn ènìyàn ni ọ̀ tó bá tuntun ó sí kí ṣe gbogbo ọkùnrin ọkùnrin mi àwọ̀ kọ́ náà tún tẹ̀lé ọ kọ́dà lè ìjìmá lọ wo lórí fóònù rẹ̀ gbogbo ìlú obìnrin arábìnrin yìí dé pẹ̀lú tìjú wọ́n wá bá anábì Musa alẹ́bìsọ́láàtò sọ́lá kí ló wá sọ fún kí ṣe pé wá kéré ẹ̀bà anábì Musa lọ́rùn kí ṣe pé ó yọ kúrò nílé o tó wá ń fira rẹ̀ lé anábì Musa kiri o pétélé yóò bá lè jọ pé ẹni kí lè jálé ẹni ìrònú obìnrin mi tún nìyẹn. fọlá wàlọ́ọ̀nì máa fi àìsí xọ́ìrọ̀ wàlá dùnìyà ìlà bàbá àlàyà o. ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n náà ní eré ti lọ́ọ́ ní fọlá máa fi. máa fi àìsí xọ́ìrọ̀ wọ́n ní mo fi ọlọ́run bá bóra dáadáa kan nínú ìṣẹ̀lẹ̀ ìgbésí ayé ẹ̀dá. máa tẹ̀lé ayé ìṣe kọ́ ìrọ̀. ẹni yóò ra ayé eré kò rí lò. wàlá dúnìyà ìlà bàbá àlàkàyà o. ẹni yẹn kò sí ní ní èèyàn kan tó wáyé wá gbádùn. wàlá dúnìyà. kò dẹ̀ sí ní ẹni tá a lè máa náwó sípẹ́ ẹni eré ló ń lọ yìí o. ìlà bàbá àlàkàyà o. nígbà tí tìjú ti ká kó ńlẹ̀ fún yàn kò ní tìjú kò sí ní tí ó lè wọ̀ obìnrin wa wọṣọ wa fún mara pépépé. ìlàlámta fẹsẹ̀ àti bàtà làyà ni. wàlámta sáyé fọlá. bàtà àmà àtàjà o. wàlámta sáyé fọlá àmà àtàjà o. afọwọ́ yín náà ni. ìlàlámta fẹsẹ̀. tí o bá ti ní ìpayà sí. àti bàtà làyà ni. ọ̀rọ̀ ní báwo la túbọ̀ tán àrẹ fẹ́ rí. àti bàtà làyà ni làyálí. àárọ̀ kọ́ o ìrọ̀lẹ́ ni ló jà jù o. wọ́n ti bàtà làyálí. ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ níwọ̀kú oníṣekúṣe òní ẹ fún ọlógún ọdún kọjú orí wọn tẹ̀lé wọn bá gùn. Ah. ẹ wọn gbà tó bá dásìkò gbà náà ẹ̀kẹ́ àti ìwé ẹlẹ̀ ojú àti máa wá ní. wọ́n fi bàtà láyà lè. gbogbo ohun tí wọ́n gbogbo ohun tí wọ́n ń fún pákéjì ní ìsìn gbogbo àti ti gí ẹgì ẹ. wọ́n fi bàtà láyà lè. kò ní í dọ́gba mọ́. Allahu akbar. Ìlàlá ń tàbí. Wá sí ẹ̀sáyà. Àdìbà jàlá yà lé. Náà nílẹ̀ ń tiẹ̀ tí wọ́n máa kódà kó jẹ́ kókàn fẹ́ fọ́ bà wọn lára. Ìlàlá àmúta kẹsẹ̀. Tí wọn náà bá ti káyà báwọn làtúbọ̀ tó àyà tó fẹ́ rí. Àdìbà jàlá yà lé wa bó ṣe kan ọkùnrin náà ló kan obìnrin bó ṣe kan obìnrin náà ló kan ọkùnrin bó ṣe kan tó ti níyàwó ilé náà ló tó sì jẹ́ ọ̀dọ́ ẹjá ní tìjú káàkiri tìjú kó ṣe sí wa. kaka ayẹlẹ ka tuntun kafe dúró níbi ayẹlẹ láàárọ̀ yìí ọdún tó arábìnrin wa ń sọ fún àwọn ìmọ̀ sáré pé. iná mi yàda. tẹ́lifíṣàn sọ̀rọ̀ nǹkan ìní kó dé wá bá aláṣàṣìyà ó dé ní tìtìjú tìtìjú ó rẹjú rẹ̀ ń lè rọra rìn bọ̀. mo máa tó sókè ẹ̀dẹ̀ mọ́ kóbìnrin tó tijú wá bá ní ní abẹ́ bá sọ̀rọ̀ ti ṣe báyìí. tọkùnrin náà ti ẹ̀ wojú ẹ̀ tọkànjọ́ ń kọ́ra wọn. ìtìjú nìyẹn o ó ti wà tipẹ́ kámákàmá mọ̀rọ̀júmọ́ àwọn ojúre àbíkóbìnrin náà kàn wá jẹ́ tí wá dúró gúgúrú tí wọ́n wọ ọkùnrin lójú báyìí tí fẹ́ẹ́ lè súnmọ́ tí fẹ́ẹ́ lè fi mú kan ní mú ẹ̀ ṣe ìyàwó rẹ̀ ó dé ó wá ń sọ fún pé. Inna àbí yẹ̀dẹ̀ ọ̀hún. Ṣẹ́rí kókò tiẹ̀ bá rojọ́. Mo sọ pé mo sọ pé ah, bros ẹ ṣe ẹ̀kan o. Èdèsí báwo ni ṣé ẹwà ó ti ń Àti òsì ṣá? Èjì ń gbé ilé kan mo rí ilẹ̀ àfíṣẹ́ ti tẹ́ ṣe yẹn o ìrètè ọpọlọ. àbí mo lè jókòó sí i. Ah, tẹ̀sí wá jẹun báyìí àbí kí bá yín tẹ̀sí drinks tẹ̀lé mu kò tiẹ̀ bá rọ́jà kankan ó wá délé fa mẹ́sẹ́jì bàbá rẹ̀. ìnà àbí. torí àwọn ọmọ rẹ̀ làwọn ọmọ náà bọ́ ṣe ń délé báyìí ni wọ́n sọ fún bàbá wọn dájú ah, ibi tá a máa ti lọ ṣèkìlẹ̀ ẹ̀rí kó yá wa tá a ti dìde èrò fún mẹ́rẹ́ pẹ́tẹ́ ah, àwọn ọkùnrin kan wá kó ẹran wá sí odò báyìí kí wá ṣe aláàánú kan máa ní arákùnrin kan máa ní máa tún àti ẹ̀mọ́rí ní ìtẹ̀ rírí nílùú yàbí wọ́n rírí ni àmíràn rírí ológun ẹran wa lókun bá wa ẹsẹ̀kẹsẹ̀ báyìí ṣe bẹ̀rẹ̀ ṣe ń bọ̀ a قالت إن أبي يدعوك أخوان إن أبي يدعون يا جزيفة báà mi ni ẹ wá. adìyẹ dẹrùn ká. bàbá mi pé kẹ́ ẹ wá wọn náà bẹ́ẹ̀ rí ọ̀pọ̀ àwọn bẹ́ẹ̀ rí yín. inna adìyẹ dẹrùn. arábìnrin bá sọ fún anabi musa pé dájú òun ní àwọn nípò káàtà tó bá wọn fẹ́ mọ́. lèyẹ jẹ́ ti yọ̀gá ajírọ̀ máa sàkọ́ ìtàlá náà bọ̀dù wọn ṣe fẹ́ bóyá wọ́n sọ ṣe ti ń bóyá ẹ̀ṣà burú fún wa o ọkùnrin lè balẹ̀ o ní àwọn fẹ́ẹ́ ṣùgbọ́n làwọn máa mọ̀ ní kí wọ́n fi gbólóhùn yẹn kú. kọ́kàn anábì mú sábà fi balẹ̀. torí ṣe mọ̀ kó ń sákiri tẹ́lẹ̀ ni. sọkọ ìdàlànà. ó wá ń sọ fún pé àwọn tí bàbá mi bí ní ẹ wá ni pé wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́ńtẹ́tẹ̀ sí i.

tani bàbá yín. Ànábì Mùsá rẹ̀ kàn dìde bẹ́ẹ̀. Ó dẹ̀ yọjú sí bàbá rẹ̀. Falamma ja'ahu wa qassa alayhi al-qasas qala la takhaf. Bàtà Ànábì Mùsá dé bẹ̀. Falamma ja'ahu. Bàbá tó dọ́dọ̀ bàbá àwọn arábìnrin méjì. Wa qassa alayhi al-qasas. Wa qassa alayhi al-qasas. Ànábì Mùsá bá narí sí ètò gbèsè ayé rẹ̀ ní tó ti bẹ̀rẹ̀ nkúgbèdè lu ibi tó wà yìí mọ̀díyánu tó wà kó ṣe rìnrìn àjò gbogbo ìṣẹ̀lẹ̀ pátá láì jọ̀kan láì jẹyẹ̀ kanlẹ̀. kódà ó sọ́dẹ̀ di àwọn tó tí kan jáde tán làjà àti lẹ́nìkan kí wọ́n sọ fún un pé wọ́n ti pa ẹnu kan pa wọn láìpọ̀ ó ti wà sírísì báyìí o gbogbo ẹ̀ pátá àti fífi rà ní pa wọ́n lù gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ títí di ìtọ́nà tí tó mọ̀ gbogbo ẹ̀ ló ní alẹ́ ti fara kùrè ṣé àwọn kó tó bá jẹ́ ìrìn àgbẹ̀ yìí ni èyàn àwọn ìpa alákòóbalẹ̀ eléyìí o eléyìí ò nílè nílè dúró tó sí mi o tó ń wá kiri wọ́n tẹ̀lé eléyìí o. ṣé àwọn kó kéré èèyàn tó lè akọmọdé ti rí èèyàn bẹ́ẹ̀ Ẹgbọ́n tára kùn ní yìí sọ. Ọlá látàkùn. Ṣékò jù báyìí náà lọ. Látàkùn. Má má jàyà má bẹ̀rù. Látàkùn. Má bẹ̀rù ṣe ti bọ́. Nàjà ó. Kọ́kàn balẹ̀. Nàjà ó tàmínà lọ́kọ̀ omi bọ́ọ̀lì mi. Wọ́n rà kó sọ fún mi pé wàhálà. Akẹ́lẹ́mọ̀ tó lò nàjà ó tà. Nàjà ó tà. Ó ní ilé ti di Gbogbo ètò ń sọ yẹn, ìyẹn ti lọ. Wọ́n ti là báyìí. Ẹ̀mí náà ti alákọ̀ọ́balẹ̀ pé wọ́n náà ti wá là báyìí. Ọ̀làlà àtàkọ̀ọ́bùnà jà tàmínà ìlàkọ̀ orí ẹ̀mọ́. Ọlọ́run ti kú ẹyọ ìṣòro rẹ lọ́dọ̀ àwọn tán náà fẹ́ pa ẹ̀yẹn, ó ti sìn. Ànábì Musa kọ́ ló lọ́bì lọ́bẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí olóṣèlú ìlóòdì tó bá ti hùwà burúkú tó palẹ̀ jẹ́ ẹ̀yà sáré ti kàn bí ó ti jalè kówó jẹ a ní ẹ̀wò ṣé wọ́n ní yàrá ti lọ sínú pátì àwọn tí àwọn orúlé pàtì báyìí ti di sọ́dọ̀ wọn tó ní ọ̀dà ti di dárúkọ olóṣèlú o dárúkọ náà ṣùgbọ́n ṣèlú àwọn géèmù tó wà ní òṣèlú là ń sọ yìí ẹni tó bá ní ìwòdí bẹ̀ kó jáde kó wá dìbẹ́ǹdì òṣèlú. àyà dìkáàpù sí ọ̀dọ́dọ̀ yìí á dìkáàpù sí ruling party àwọn tó wà níjọba alágbára lọ́wọ́ àwọn alágbájá ti dìkáàpà kéèkì yẹn ti bàjẹ́ ó bàjẹ́ nìyẹn lóòótọ́ o. gbogbo ṣe ń jẹ́ bẹ̀bẹ̀ ẹ̀ náà sọ pé yọ̀ kò dẹ̀kú sí ẹ̀dàgọ́n nínú òṣèlú bára ẹ̀dà sí bí náà ni ẹ̀ṣẹ́ bá ń sọ jẹ́ ìgbò náà ń bú wa ọzọ pé kíní kan ẹ̀wú àfẹ́ṣẹ́wọ̀n fún ṣe lè àjọ ṣe àwọ́yẹ́kójẹ́ iná ẹ̀wà bá àràṣà fẹ́ ṣe báyìí nìsí elúlú náà ló ń kó yẹn náà owó yẹn ló lè wá fọ́nà bọ̀dá ẹfún ìlàjì yẹn àmọ̀dẹ̀dìdá ah, àmọ̀dẹ̀dá ara yẹn bàbá wa ní kéèkì yẹn àtàjẹ́ tó wà ń bẹ̀ wà lá ní a kó ń bẹ̀ lọ́la agbẹ́dọ̀ ní ìdílé ìyá bá ẹjọ́ rú ọ̀rọ̀ wa gbèsè fọkàn balẹ̀ wàláhì fún wa ṣe ń ṣòṣèlú ayé rèé o ní ní ti nàìjíríà o bí wọ́n ṣe ń ṣe ayé rèé o wọ́n ti yàn bá ṣe bẹ́ẹ̀ Sọ́dá àrùkọ́ ti jẹ́ wọn ti mú jẹ́. Látọ́bìlì máa ń na ìdábà kó dàbò kó jẹ́ jìrà hàn. Báwa yìí ni wọ́n máa ṣàbòsí tí wọ́n bá wà nípò agbára. Látọ́bìlì máa ń nà. Àṣé kí o máa sí má máa ṣàbòsí fáwọn èèyàn. Látọ́bìlì máa ń na ìdábà kó dàbò kó jẹ́ jìrà hàn. aráàlú àwọn kan wá kó tóró lẹ̀ tí wá sọ pé òun ti darapọ̀ pẹ̀lú ẹ̀yin ló bá lọ bẹ́ẹ̀. látàbí ìmọ̀nà ẹ má má ṣàbòsí. látàbí ìmọ̀nà. ìdá àmọ́ àfún ìtọ́jú. kóńtà mọ kóńtà dẹ̀ra. gbogbo àti ọba wà nípò agbára tó ní kápá lórí nǹkan. má ṣàbòsí táwọn èèyàn wà. àfúnùmù yẹrù jí wọn kò bá o ìlànà dání. ọ̀fọ̀wá yìí ní ìtòrí pé sáńpẹ̀ lábòsí ìyẹ́rì jí ọ̀kọ̀ bá o ìlànà dání àtúbọ̀tán rẹ̀ máa ń padà síbi ibi àbámọ̀ ni. fàásùlì mò ń rí di ọkọ̀ bá ò ìlànà dàmí. ló fà tó fi jẹ́ pé kan náà àwọn ọ̀jọ̀gbọ́n náà ń lẹ Yorùbá náà ń bí iná máa ń kọ́ lónìí pé wọ́n ní ẹ̀yin tẹ́yìn sí ìjọba ẹ̀ máa má jẹ́ ó bàjẹ́ o. ẹ̀yin tẹ́yìn sí ìjọba ẹ̀ máa má jẹ́ ó bàjẹ́. tó bá bàjẹ́ ń gbà tí ayé ò ní gbàgbé o. tó bá bàjẹ́ ń gbà tí ayé ò ní gbàgbé. àwọn tí wọ́n ń ṣe gangan sábà ń di rẹ̀ bí wọ́n ṣe ń fìjọba wa bí wọ́n ṣe ń sábà fi ìdarí àwọn èèyàn nílùú tí wọ́n fi ń palẹ̀ owó mọ́ ẹni tó ń bá dẹ̀ ti rò pé òun mọ̀rọ̀ sọ. báwo ni mo yẹrí tí nǹkan bá òyìn lánà dání. wọ́n dẹ̀ wá wàhálà kan sí lẹ́sẹ̀. sànàmù àìnà ká wálé màá sí ló mú mọ́ tẹ́bí hàn. àwọn wá rò pé àwọn ń sàsùn ọrùn nínú ilé àwọn. sànàmù àìnà ká. àwọn wá rò pé bóyá bí kò agbára pọ̀ láyé ṣe máa máa lọ títí láyé. sànàmù àìnà ká. wọ́n kọ ká wọ́n ń lo ọlá wọ́n ń jẹun tó wọ́n wọ́n ń gun mọ́tò tó wọ́n. sàdá àmọ̀ àyìnà. wọ́n ń wọ́n ń hàn wọ́n ń kórè kéré sí obìnrin. sàdá àmọ̀ àyìnà ká. àwọn rò pé àwọn tuntun ń tàn wọ́n. wọ́n ní màsílù mọ̀mọ́ jẹ̀bi hàn. ṣùgbọ́n ní tí wọ́n bànú jẹ́ aráàlú tí ó sùn gbádùn tẹ̀fọ̀n òjẹ́ wọn fún. wọ́n ní màsílù mọ̀mọ́ jẹ̀bi hàn. tí wọ́n rí náà lò tí wọ́n rí títí gidi. wọ́n ní màsílù mọ̀mọ́ jẹ̀bi hàn. tí wọ́n rí ọsùn tàg gidi lò tí wọ́n dúró pé àwọn èèyàn wọn lọ́sọ síta tí gbogbo ètò ìgbésí ayé táwọn èèyàn rí gbájú. sàlámù àìnà kàwáyé màbìlú mọ̀mọ́ tẹ̀bí hàn. àwọn ẹ̀yà wa jíròrò rábẹ̀rẹ̀ sí ronú ọmọ àfihàn. ṣẹ̀dí rún àlè ìta wà àìnú lọ́ọ̀ni lámúdánà mi àwọn máa bẹ ọlọ́run pé àwọn olórí wa ọlọ́run. jẹ́ni àlejò àwọn àìná ọlọ́ọ̀ni lámúdáná ni. kí n ṣe gbogbo èèyàn lélẹ̀ máa mú wára tó lè máa ṣàdúrà àwọn ká dúrà máa fi bí wọn ṣe pè ní. jẹ́ni àlejò. báyà máa bẹ ọlọ́run lé wọn lórí. jẹ́ni àlejò. ó wá ń ṣépè fún wọn tọ̀sán tòru pé a ah, àwọn kan náà dẹ̀ wà lẹ́yìn wọ́n dẹ̀ sọ pọ́lọ́ wọn bá kẹ́ wa nílùú wa. jẹ́ni àlejò. wọ́n náà lówó lọ́wọ́ gan. jẹ́ni àlejò. àwọn kan náà dẹ̀ wà ń di rẹ̀ náà lọ́dẹ̀ ń ṣe wá báyìí. Jẹ̀dí wọn lè já. Kọ́dà wọn tẹ̀ tún pápẹ́lẹ̀ ẹjọ́ mẹ́ta ni wọ́n tún lọ ra àwọn ọkọ̀ iye báyìí. Jẹ̀dí wọn lè já. Táwọn olùbí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Jẹ̀dí wọn lè já. Ọ̀la ẹ̀kọ́ líle lè dìde wa ni. Jẹ̀dí wọn lè já. Àwa rọ kú gan. Jẹ̀dí wọn lè já. Bọ́ọ̀sì ni bọ́ọ̀sì àbí ṣé bọ́ọ̀sì lẹ́ ń pè é. Wọ́n ní kì í kú bọ̀rọ̀. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rọ kú. Jẹ̀dí lè já. Kòró kan ló rà pálá wọlé. Jẹ̀dí wọn lè já. Nígbà tó náà rí pé ń bá pẹ́ rí jẹ. Yẹ̀bi wa inú lọ ìlàmúdánà mi. Wọ́n máa bẹ ọlọ́run. Wa inú lọ mi mi. Ọlọ́run ọba tó rí ọba tí sùn, rẹ̀ ń gbà kankan. Àwọn ẹ̀ wọ́n ṣàbòsí fún lórí alábòsí. Wọ́n lè dàbí ìgbà ó lè dàbí ìgbà tó dín pípé iná lọ́ha la yóò mọ̀lẹ́lẹ́ zọ́ọ̀lì mi hàtà ìdá ọ̀kọ́dàhù lámùsùlùmí. anábìnrin ọlọ́run a máa dálábò sílẹ̀ kẹ̀ǹkan rẹ̀ a máa pọ́gbà a máa ṣe fáàrí pé kílẹ̀ ń sọ a jẹ́ ń yà àgbàgbé sẹ́wọ̀n. àwọn tó sílẹ̀ lánàá àwọn dà lónìí. àtà ìlà ọ̀kọ́dàhù lámùsùlùmí. kódà tó pọ̀ ọ̀nà tó kù láyé àárẹ̀ ni wọ́n fi ń lò gba wọ́n ti place wọn sórí àwọn drugs táwọn gbọ́dọ̀ máa lò Allahu akbar anábì Musa alayhi salatu wassalam bàbá yìí náà wá rí pé gbogbo ìtàn tó sọ fún wa yìí bó ṣe ló ṣẹlẹ̀ yìí ọbọ̀kátà sí káwa náà rẹ̀ síwẹ̀ mo fi ń dá lójú báyìí ní ìsinmi pé nàìjíríà òta Nàám. Nàjà ọjà mi rẹ̀ lọ́kọ́ mi pọ̀ lè mí. Ẹ gbọ́ ohun tí bàbá yìí tún sọ. Láàdá bọ̀. Jẹ́ìsà nínú ẹ̀lẹ́kọ́ mi zọ̀ yìí. Àpọ̀ lè mí. Àwọn alábòsí àwọn alábòsí tí wọ́n kojú rẹ̀ hàn máa fún yẹn tí wọ́n lé ẹ kiri pọ̀ wọn fẹ́ pa ẹ̀ yẹn. Wọ́n lé ẹ wá bọ́lá ni. Òtí wá là báyìí kúrò lọ́dọ̀ àwọn alábòsí yẹn. Kọkàn rẹ̀ balẹ̀. Ṣé àwọn wípé tí àkànbá rò pé òun jẹ́ kó máa ronú wípé ẹlòmíì náà ti jẹ́ bákan bò mí o ránù náà tó bẹ̀ kó ya kó kọ́ ọmọ ogun ẹ̀yìn tó lọ ń bọ̀ ní mọ́díàn gbogbo bí tọ́lá rẹ̀ máa wọn náà ló kó ta kó dúró kó rọra máa lọ́ọ́lá rẹ̀ níbi sọ̀rọ̀ tẹ̀pẹ́ ńgbà táwọn orílẹ̀-èdè mi bá fẹ́ tán alọ́tọ́jà orílẹ̀-èdè kan ti wo ní wo pé ah, pẹ̀lú táwọn anílágbára yìí àwọn abojú kiri orílẹ̀-èdè yìí àwọn alọ́tọ́jà wọn àwọn náà ní ẹ̀ ó yà wàhálà wa ṣẹlẹ̀ ẹ ṣáà ń gbọ́ tó ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ̀yẹn àwọn orílẹ̀-èdè láwọn Amẹ́ríkà ọ̀fẹ́ kí wọ́n gbé rí ẹ̀yẹn ní báyìí náà sọ fún ọ pé wa ó yẹ jájọ tọ́ra wa ó yá ń takasọ́ra olókèrè rìlíìsì ẹ mọ̀ pa ni lọ́wọ́ mi àwọn olú mi náà dẹ̀ wà láyé tí nǹkan wà lọ́wọ́ wọn àwọn náà ní àwọn ogun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ rò kóun jẹ́ bá kan máa fáwọn náà tún jẹ́ bá lágbára ẹnìkan tí ò pariwo ọlá tí pariwo bàbá ní káwọn ọmọ kó ẹran lọ ẹgbẹ́ ọlọ́lá tí ò pariwo ní tukọ̀ rọra ń ṣùgbọ́n kàn balẹ̀ pé ah, ah, ah, kí ló ń pọ̀ nínú Ìwọ́n tó ṣọmọlúwà yóò tó dáa tó yìí, àwọn kan náà fẹ́ pa ẹ́. Kọ́lá mú sọ fún ẹsẹ́ ọ̀tọ́ ní títí rí pé nàìjá òta. Nàìjá òta ní sẹ́yìnkọ́ mi wọ́ọ̀lì mi. Wọ́n dàgbọ́ máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ká wá ṣe báyìí. Ẹ afọ́ àná ṣe wá fẹ́ ṣe báyìí. Ọ̀dọ́ wọn wá fẹ́ gbé bàbá yìí. Lẹ́sẹ̀ kẹsàn-án ló ti dá lóhùn pé wọ́ ó ti bọ́ lọ́wọ́ wọn. Kí wá ṣẹlẹ̀? a máa tẹ̀síwájú lórí ètò ìṣẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inṣàlá sọ́kànnà kàlá muhammed kashara allah ilá ilá ẹni tẹ̀síwájú kàwàtí wọlé assalamu alaikum warahmatullahi wabarakatuh